ọkùnrin kí ló dé tẹ̀ ń ṣe dáadáa tẹ̀ ń ṣe náà dandan ọ̀rọ̀ tó káwọn obìnrin là wọ́n tún yan aṣojú wọn wá sórí social media ìyẹn òbú ẹ̀ kó gbà á ó lẹ́yìn ọkọ wa. kí ló dé tẹ̀ ń pìtì wá ẹ má pìtì wá mọ́ ẹ ṣe wá yàmàyàmà ẹ mọ́rùn wẹ̀ tí bá ẹ lọ kíkà lọ ọ̀nà korodu ẹ ṣe wá yàmàyàmà ẹ ṣe wá bẹ́ẹ̀ ṣe ṣe àwọn ọmọ tó wà ń ta ńgbẹ́ bá wá délé ẹ wà máa ní pé rẹ àwọn wo wà fún àwọn ọmọ òsì ń kó káàkiri ta bá three tu la gbá this time around mo fẹ́ kó o mọ̀ ọ jẹ́ kí ìyàwó lè rí ọmọ ọmọ ọmọ òsì kan níta ọmọ ológo kó mọ ọmọ tán ti lògo wọn tán tí ò sí nǹkan kan lára wọn mọ́ àwọn ènìyàn lọ́lọ́fẹ́ kan gbà jẹ́ kí ìyàwó lè rí ọ gbà ìyàtọ̀ ń bẹ láàrin kílóbáìtì mẹgàbáìtì tẹ́rábáìtì àti gíìgì tó bá ti wá ń ta lo kílóbáàtì tí ò ní gbé fọ́tò tó jẹ́ pé tí ó gbé ọ̀pọ̀ tó bá wà pẹ̀lú ìyàwó ilé rẹ lo tẹ́rábáìtì kó o lò tán àwọn ọ̀rọ̀ ọlọ́run gan sọ ó ní ẹ súnmọ́ àwọn ìyàwó yín ní gidi ní tààrà kan mọ̀ páwọn lọ́kọ ọkàn dàbí ti igi kalẹ̀ àsìkò tó bá yẹ kó o ṣiṣẹ́ ẹnu ilé ló àmọ́ sọ fúbọ̀ sọ pé Ronaldo fẹ́ pò ní Manchester United ọ̀rọ̀ tí ọ̀kan kí lọ́ọ̀kan ìyàwó ilé ẹ̀ pẹ̀lú Ronaldo àní ẹ súnmọ́